نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له <clears throat> وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọlọ́run Al-Qur'an Karim Suratul Ma'idah áyà tí a fi dúró òun náà ní 54 níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ń ṣàlàyé fún wa ìwà àìlẹ́kọ̀ọ́ àìmọ̀rọ̀ sọ ìgbéraga ìjọra ẹni lójú èyí tó ń bẹ lára àwọn ẹ̀yẹ̀kọ́ wọn ò bìkítà láti sọ̀rọ̀ fẹ́nikẹ́ni ìyẹn ló fà á tí wọ́n fi sọ òjò sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run sọ fún ọ̀nà al-Qur'an al-Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة قلت أيديهم ويعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء آية أشي على إخوة لولي لنا pípẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala la yarda an yusafa bi sifati naqsi ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lè yọ lórí láíláí kẹ́nikẹ́ni kó ròyìn rẹ̀ pẹ̀lú ròyìn àbùkù àwọn sífàtì àìdíyìn àbí kéèyàn ó fi ìròyìn àléébù ìyẹpẹrẹ kéèyàn ó fi ìròyìn ọlọ́run ọlọ́run ò yọ̀nà ọlọ́run ò ní gbà á bó ti wùlẹ̀ kọ́ gbogbo ẹnikẹ́ni tí bá wá ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ìròyìn àbùkù pẹ̀lú ìròyìn ìyẹpẹrẹ àbójẹ́ ń fi ọlọ́run wé ẹ̀dá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ táàkà gádọ̀dì rọ́bì wọ́sọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń bẹ lábẹ́ ìbínú ọlọ́run tí ó bá lọ ṣúgbà ṣòdí mi tó fi jẹ́ pé nínú àwọn ìdáyà àárí àyà àwọn ìtọ́sọ́nà eléyìí tá a fẹ́ ká mú nínú àyà yìí òun wa. nípa àwọn nǹkan tá a máa sọ sísàkà ní ọlọ́run ọba tó ga jùlọ yálà à ń ṣàwàdà ní à ń ṣàwẹ́wà ní àbájẹ mọ́ọ́mà kákìsí nǹkan tá a máa sọ nípa ọlọ́run subhanahu wa ta'ala kákìsí àwọn ìròyìn tó jẹ́ ìròyìn àbùkù ká lè na sí ká ma máa sọ̀rọ̀ ìyàn ọlọ́run torí tó bá ti pé Al-Kùránì ní ń sọ kalẹ̀ ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń sọ nípa ọlọ́run tó ti pé lójú ẹsẹ̀ náà ni ayọ̀ máa sọ kalẹ̀ tọ́lọ́run ya sọ kalẹ̀ máa tí sọ́lá ń àwọn olùmọ̀ ma fún wa wípé ẹ ẹ má pè lálágbádá anáwó ẹ má pè ní arúgbó ọjọ́ torí pé sífàtò arúgbó dàlálà rẹ̀ tẹ̀dúlù alàlà àjì wọ̀bọ̀ àti tọ́bá fi arúgbó ròyìn ìtumọ̀ ẹ̀ nípa ni ó ti lẹ kò lágbára a kì í fi ìròyìn ìyẹpẹrẹ ìròyìn Allah subhanahu wa ta'ala bákan náà nínú àwọn ìdáyà hábí àyà òun náà ní ká lọ mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ròyìn ara rẹ̀ pẹ̀lú sífàtul ó fi ọwọ́ ó fi ròyìn ara rẹ̀ wàhálì sífà kàmẹ́ تليق بجلاله وعظمته ṣọlọ́n bá fi ọwọ́ ròyìn ara rẹ̀ gẹ́gẹ́ bó ṣe lẹ́tọ̀ọ́ títí tóbi ọlọ́run o ni ò túmọ̀ sí pé ká ní lẹ́bi pé bí ọwọ́ tiwa yìí náà ni ọwọ́ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ bákan náà min hidayat hadhihi al-aya nínú àwọn ìtọ́sọ́nà taari nínú àyà yìí òun náà ni zammu ìbúkulè zammu àlùbúkulè in tí wọ́n ń pè ní ahun ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ torí tó bá jẹ́ pé ìròyìn tó dáa ni bí wọ́n ti fi ìròyìn ọlọ́run ọlọ́run sọ pé mi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìròyìn yìí ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí rárá òun lọ́lọ́wọ́n bá ti dá ọ̀rọ̀ padà wípé kìí ṣe ìròyìn tòun ọlọ́run wàbí sáàyè tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jìnà sí ìwà ahùn ìwà ahùn ó máa ń bí aburú tó pọ̀ ẹlòmíì ahùn ló jẹ́ sábàbí ikú ẹ̀ ahùn ló jẹ́ sábàbí ikú rẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tọ́lọ̀ ní tí wọ́n ní ó máa jẹ oògùn tí wọ́n ní ó máa lò sí ara rẹ̀ owó ń dà owó ń dà sí kò nílò yóò máa kó yẹn pamọ́ yóò máa kó ahụ àwọn aburú tó pọ̀ wà mí gbogbo àwọn tó bá wà ní kàkání àrùn bí àbá ti ẹ̀ mọ́ nǹkan kan nípa àrùn ẹnu wípé ẹni tó bá jí àrùn ojoojúmọ́ làwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ gbé ṣépè anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní ẹrú sin ọlọ́run ọba kan ò ní bí illa wa malakani yanzilani àyàfi kó ṣe pé àwọn mọ̀lẹ́kà méjì ni wọ́n mọ̀ sọ̀kalẹ̀ lójoojúmọ́ tẹ́nì kankan bá ti ń mọ́júmọ́ dà ń jí báyìí ọ̀kan náà àwọn màláíkà yìí yóò mọ̀ sọ pé Allahumma a'ti munfiqa khalafa ìrẹ́ ọlọ́wọ́n bá gbogbo àwọn tí wọ́n bá lawọ́ tí wọ́n máa ń náwó tí wọ́n yìí sáhun ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ fún wọn ojoojúmọ́ làwọn màláíkà máa ṣàdúrà bẹ́ẹ̀ ìkejì ó sì máa sọ pé Allahumma a'ti mumsika talafa pèrè ọlọ́wọ́n bá gbogbo àwọn tí wọ́n ya ahun tí wọ́n yáwọ́ ọlọ́run ìparun àìní nító àbí ká máa gbégbèsí ayé olùsí kó máa jẹ́ tiwọn ojoojúmọ́ ni àwọn ọmọ forí gbogbo kí wá ṣe pé èèyàn lásán ìpè àwọn mọ̀lẹ́kà yìí tó tí àbá ti ẹmọ kankan lérí aburú tó ń bẹ níbi téèyàn ó ya ahùn ẹnu páwọn mọ̀lẹ́kà ọmọ ju ọtí pè lójoojúmọ́ ó tó kájìnà sí wa ahùn alùpùpùlì ṣe rí ìwà ahùn yẹn bíìkù فيه ضيق ضيق القلب وعدم وعدم انشرائه ẹni tó bá jẹ́ àwọn ọkàn rẹ̀ ò ní sí payá ìbànújẹ́ ó máa wà nínú ọkàn rẹ̀ torí pé tí ń lé kò mọ tó ń lé ó ń wá owó èlò lówó tó ń wá gan kò mọ́ nígbà àkójọ náà kò ní lè jẹ nǹkan tó dá kò ní lè ṣàǹfààní yóò máa ní lẹ́nu wípé yóò tà yóò tà yóò tà. nínú orí ibú tí ń bẹ fún ẹni tó bá jẹ àrùn òun náà ni pé àrùn ìbádùn ìmáàlì ẹrù owó ni àrùn máa ń jẹ ni yóò bọ́ fún ma ṣàdúrà wípé ọlọ́run kó má ṣe wá ní ẹrù ayé irinṣẹ́ òní owó láti lò fún nǹkan tó ṣe wá láǹfààní ṣùgbọ́n ẹni tó bá ti wá jẹ́ irin iṣẹ́ fowó ẹ̀rì kó yẹn ló máa darí ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ àwọn irin iṣẹ́ ni wọ́n jẹ́ fún owó bí obìnrin bá fẹ́ ahun lọ́kọ ó ṣàgbákò ó ṣe àgbákò irú àwọn ọkọ bẹ́ẹ̀ ní wọ́n ń ka ẹja nínú ọbẹ̀ yìí wọ́n bá fẹ́ jáde ilé láàárọ̀ wọ́n yọ ogun wọ́n èjì wọ́n tún ọ̀lọ́ padà kò sí tó fàájú wípé náwó èyí tó bá sì yóò mójú tó débi pé nǹkan kan ò ní tààlẹ̀ ìwà ń ìwà tí ò ìdí mi tí ọlọ́run nítorí pé kìí sí ìròyìn tó dá sífàtò àìdí wà náà ìròyìn àléébù ìròyìn yẹpẹrẹ òní àrùn kò sí bí èèyàn ṣe ga tó kò sí bí ọlọ́run ṣe kẹ́yàn pẹ̀lú àwọn orin yálà ìmọ̀ ni yálà ipò ni yálà èyíkéyìí inú dáadáa yé tọ́lọ̀ bá ṣe fún yẹn tó wá fi ahun tó fi ta onítàn lọ́rẹ̀ ó ti ba gbogbo dáadáa tó wà lára bó nímà ìmọ̀ yẹn ò lè ṣàǹfààní pẹ̀lú ìwà ahun tó bẹ̀rẹ̀ rẹ̀ ṣètí mi tó fi jẹ́ pé nínú àwọn ìdí àyà sàábì àyà òun náà ní ká jìnà sí ìwà torí pé ahun máa ń dínà mọ́ra rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run torí pé tó o bá ń lọ́wọ́ wọlé ahun máa ń dínà mọ́ra rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala. kọlọ́n kò ṣọ́ wọn bẹ̀. bákan náà nínú ìdáyà tó hádi àyà òun náà ní bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún wa wípé sífà ìmọ̀ tọrẹ ìròyìn ìmọ̀ bùnyàn ní nǹkan ìròyìn tó dáa ọlọ́run ọba fi eléyìí ìròyìn ara rẹ̀ bal yadahu mabsuutatan ọwọ́ àwọn méjèèjì báyìí òun ò fìgbà kan pàdé rí mabsuutatan so wà ń dẹ̀lẹ̀ hàdá wà innama yadullu ala al-mubalagha fil ata ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ọba tó ọlá rẹ̀ ga ọba tó dógóńgó níbi kọ́mọ̀tọ́ rẹ̀ ọ̀rẹ́ ọlọ́run ọba kò láfiwé ìdí nìjọ ọlọ́run bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí imam ibn kathir alayhi rahmatullah ìgbà tí wọ́n fẹ́ kàn mọ́ sí kókó yìí táàfì lè mọ̀ wípé a gbọ́dọ̀ jákàn nínú orí ọlọ́run orí ọlọ́run tó pọ̀ ó pọ̀ tó ń ṣe fún wa ọlọ́run kì í ṣàhún ọlọ́run kì í ọlọ́run tó náà Al-Qur'an Karim ọlọ́run bá ní wa ataakum min kulli ma sa'altumuhu wa ataakum min kulli ma sa'altumuhu èmi ọlọ́run ọba mo máa ń fún yín èyí tó pọ̀ nínú nǹkan tẹ̀ ń béèrè lọ́dún ó ní mo ń fún yín wa ataakum min kulli ma sa'altumuhu èyí tó pọ̀ nínú tẹ̀ ń béèrè nínú tẹ̀ ń tọrọ ni mo máa ń fún yín wà ní tàcúdù nìmẹ́tà wáhí látọ̀sọ̀ wà ní tàcúdù nìmẹ́tà lọ́ọ̀yì látọ̀sọ̀ ọlọ́run tẹ bá ní kẹ́ ẹ máa kàyé ní èjì àwọn ìjẹra tí ní ọlọ́run ọba ti fún ẹ̀mí kọ̀ọ̀kan yín látọ̀sọ̀ ẹ̀ lè ka tán ẹ̀ lè mọ yẹ innal insana la zalumun kafa ọmọ ṣe ọmọnìyàn ya alákòsí ọmọnìyàn ya aláìmoore ọmọnìyàn ya alákòsí ọmọnìyàn ya aláìmoore àbíkẹ́lẹ́ abẹ́ sọ lórí ọmọnìyàn tó ṣe wípé mọ́ṣáláṣí ó jìnnà sí ilé rẹ̀ ń wá máa ń wá láti ibi tó jìnnà yóò máa lọ sí mọ́sálásí yóò lọ máa jọ́sìn fọlọ́ yóò lọ máa jọ́sìn fọlọ́ yóò lọ máa jọ́sìn fọlọ́ tí bá ń rìn yóò máa làákú yóò máa ṣe wàhálà tí wọ́n á ní nílẹ̀ pé àwọ̀ ah, ọlọ́run tó bá ṣe ọkàn fún mi kí ni yóò tún rọrùn màálẹ́ máa gbọ́kọ̀ lọ mi ní máa dànù nígbà tó lọ́run sọkàn fún tán ọ̀rọ̀ wa mọ́ ìmọ̀lẹ̀ ìsànà láàrọ̀ inna insana yẹn alif wà láàrin yẹn lìlìjìn òní ìyẹn túmọ̀ sí pé àdámọ́ ìṣesí ọmọ nìyẹn illa ma rahma rabbi àfi àwọn tọ́lọ̀ ń bá ṣàánú tọ́lọ̀ kò fi wá sínú wọn innal insana la yatgha àrọ̀ àwọ̀ ìtàkùnà ọmọ nìyẹn tí ó bá ti rí jẹ torí mú torí iná torí lò tó sẹ́kù kò ní ṣetọ́lọ́ mọ́ ìdájọ́ fà ìjọkùnrin ní ìjọbẹ̀rẹ̀ kò ní ṣetọ́lọ́ bí ìtàjẹ̀yìn ọ̀la ìmẹ̀lẹ̀ ìfààná lẹ́yìn ọ̀la so tó bá wá rí bẹ́ẹ̀ kó ní kálukú wa náà ká flashback ìgbà káà tó báyìí bó láti ṣetọ́lọ́ ní ìgbà tá a tún rí bá a ṣe rí tó ń lékún ní àbójúkù olùkàlùkù bí ẹlẹ ẹlòmíín bẹ ìgbà tí o sì wọlé ọkọ kò lè mọyàn nẹfìlà lórí yóò ti láwọn ọkọ tán yóò ti gbogbo ẹ ṣùgbọ́n gbà tó di pé gbogbo ẹ̀rọ sọ̀mùtán bọ́fẹ́ sinwọ́ gan ọmọ ní ọba sinwọ́ àti dìde lẹ̀ yóò dìṣẹ́ ìnẹ̀lẹ̀ ìfàn ẹ̀yà tó wá. àrọ̀ àwòsàn ọ̀gbìnà ọmọ ni wọ́n pé ọlọ́run tó bá fún mi lọ́mọ má tàrí àwọn ọmọ yìí ọ̀nà tiẹ̀ ń bá bá fún lọ́mọ tán ọ̀tọ̀ ní nǹkan tí ṣe ṣìyẹn túmọ̀ sí wípé ọlọ́run ọba fún ọlọ́run ọba ọba yìí lọba tó fún yín min kulli ma sa'altumu ọlọ́run ọba sọ pé wà ataakum kulla ma sa'altumu ọlọ́run ọba sọ pé gbogbo tẹ́ bẹ̀rẹ̀ ní fún yín hikima wà ń bẹ torí pé tó bá fún wa ní gbogbo tá ń béèrè á ti parun àìmọye gbàgbé pé nǹkan míì tá ń béèrè ìparun wá wà ń ọlọ́run ní fún wa torí pé ó ti wá wà ń bẹ máa fapá jánú pé kò ṣe báyìí fún mi ọlọ́run fún wa àdákù ní ní kúlì mọ́sá nínú ọ̀pọ̀ tẹ́ ń béèrè ni mo máa ń fún yín nínú ẹ̀ wà ní tàbídù ní ẹ̀mẹ́tọ́láhì yàtọ̀ sọ bẹ́ẹ̀ bá nípa ẹ̀mọ́ ẹ̀sùn kàjẹ̀rá tí ní ọlọ́run bá ṣe fún yín ẹ̀ kẹsírùl àbọ̀ ọlọ́lọ́ ọba tó ṣe wípé ọrẹ rẹ̀ ó bù àyà kò láfiwé ọrẹ rẹ̀ lórí ẹ̀mí kọ̀ọ̀kan wà bá ṣe jókòó yìí tá a bá lè ronú jinlẹ̀ ọ̀rọ̀ náà bọ̀ láfiwé anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi tí a fọwọ́ abu huraira tí wọ́n gbà wá قال رسول الله صلى الله عليه وسلم والحديث مخرج في مسند الإمام أحمد ojúṣe ọlọ́run ọba sọ wípé iná yẹmí iná mọ́ mọ́lá láyé rígbò ànáfàkọ́ wọ́n ní kẹ́ rí ọwọ́ ọ̀tún ọlọ́run ọba báyìí ó kú kẹ́kẹ́ fún ọrẹ ọrẹ tí ń bẹ ní ọwọ́ ọ̀tún ọlọ́run bọ́lọ̀ ń ṣe ń ná kò torí ẹ̀ta ibẹ̀ yẹn láti gbàgbọ́ yé wípé ẹ̀sájà máa bẹ̀ẹ́ ó ṣe nǹkan fún lámarín kò sọ pé kò ní ṣe tiẹ̀ náà torí pé nínú àmì kéèyàn ó máa sọ pé ọlọ́run ahun ni nínú rẹ̀ ni kéèyàn ó máa ṣe kéta ẹni tí bá ti ń ṣe kéta tí ń pẹ̀gàn ọmọ làkejì bìrìsánì hàl ẹni tí ń sọ ni pé

tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ bí ń fún gbogbo ẹ̀dá pátá ní ti gbogbo ẹ̀dá ń béèrè ìyẹn ò sọ pé kí oore ọ̀dọ̀ ọlọ́run kó tán ẹ̀dá máa bẹ lọ́hùn nítorí bá ti fẹ́ wọn tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run yìí sọ̀dọ̀ èèyàn ló ti ń tọrọ abẹ́ Allah subhanahu wa ta'ala àwọn afọ àwa ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn ọlọ́run kó bá kẹ́ wọn kó bá sọ ọlọ́run bá jẹ́ nà àtẹ̀lé wọn lóòtù lóde yẹn ẹnìkan wá ń sọ fún wọn pé àfà ẹbá abẹ lọ́hùn kọ́lọ́hùn ó ṣe àrísìkì fún wa kódà owó mílíọ̀n mílíọ̀n mílíọ̀n lẹ́nu ẹ̀yìn tó ń jẹ́ lọ́dún náà owó mílíọ̀n mílíọ̀n ìgbà tí mo sì ń sọ yìí àwọn èèyàn sọ̀rọ̀ mílíọ̀n náà thousand ẹni wá ní owó mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n kọ́lọ́hùn kó ṣe é bẹ́ẹ̀ni ẹjọ́ wá sọ̀rọ̀ yẹn afọ́n wá dákẹ́ ẹnìkan lọ́dún náà olówó ni nítumọ̀ olówó gbà náà ní ìsinyìí ìsolówó ṣùgbọ́n nítumọ̀ olówó gbà náà olówó ni ọwá dìde afá kẹ́ tó ṣe àjọ àyẹ̀ àní ọ̀rọ̀ tàbí sọ ní sọ ó ní tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jókòó yìí wọn ò mọ ti ń jẹ owó àwọn táwọn sọ̀rọ̀ àwọn mọ owó wípé tẹ bá fẹ́ tọrọ nǹkan ẹni tó wà realistic olùfẹ́ ẹ̀yìn mọ ti ń jẹ́ mílíọ̀nù láti lè máa sọ pé kọ́lọ̀ ń kó fún yín ní mílíọ̀nù ó sọ pọ́ńtẹ́ǹtì ó sọ pé táwọn sọ pé mílíọ̀nù mílíọ̀nù tó ṣe pé bọ́jẹ̀tì orílẹ̀-èdè gan kò tó bẹ́ẹ̀ fàdé abẹ́sàdúrà ẹmọ ẹgbẹ́ mọ́ sọ ẹmọ dán agbára ọlọ́run wo àfà òun ò tí sàn ẹni tó wá tọrọ àdúrà yẹn bó ti lóní ẹjọ ẹjọ tó dọ ọlọ́run òsè ọwọ́ bá bá rẹ mo ti dé ìlú yìí àbẹ́wò lóde ní ilé gbàgbé ọjọ́ náà kọ́dà tí ó gbọ́ rẹ̀ fi yanjú àwọn àbá ọkùn sọ̀rọ̀ kan ẹni ẹ̀ láti pé sí ọwọ́ bá bá rẹ ni mo ti dé ìlú yìí lọ kí ni wàhálà sí ìdí ìyá tó jẹ́ wípé béèrè tọ̀ fẹ́ lọ́dọ̀ lọ láì ọjọ́ ìṣe kò sí nǹkan kan tó kó ọlọ́run lágbára lókùrúgbà tó bá ti béèrè àti ṣe aburú fọ́mọlà kejì kìí ṣe pé tó ń tọrọ yẹ ẹ̀ṣẹ̀ ni wà láàkọ̀ sí àtàrọ́ṣìmí kìí ṣe pé tó ń tọrọ yẹ ọ fẹ́ fi já okùn ẹbí ìdẹ́gbẹ́ tó ń tọrọ yẹn òfin ń tọrọ aburú fọmọlàkejì tó bá ti fẹ́ bèèrè lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ọmọbìnrin tó tán yóò fi ẹwà nábì Ibrahim yóò tọrọ àdúrà fúnra rẹ̀ yóò tọrọ fáwọn àrọ mọdọmọdọmọdọmọ Ọlọ́run gbà á nínú àyà yìí òun náà pé ká má wọ́n ní ọlọ́run kọ̀lé fún ọ ọ̀sọ̀ pé fifteen thousand ní sálárì rẹ̀ lóṣù lọ́kọ̀lọ́kọ̀ ló sálárì rẹ̀ lọ́lọ́kọ̀ ló sálárì rẹ̀ kò tó kọ̀lé fún ọ. anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni inna kò sí bọ́lọ̀ ń ṣe ná ọ̀rẹ́ ń tó kò torí ẹ̀ kò dínkù sàháhùn lẹ́yìn wa nàá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àtọ̀sán àtòru lọ́lọ́run ọba ń tọ̀ rẹ̀ ní tòru kílẹ̀ tó mọ́lé ọlọ́run lọ́mọ iye àwọn tó ti ta lọ́rẹ̀ ọmọ tí wọ́n ti bímọ kílẹ̀ tó mọ́ ọlọ́run lọ́mọ iye tó ti gbé ìgbà tó fẹ́ sùn ní máa pa fóònù ṣùgbọ́n kò pa fóònù mistakenly kò pa níbi aago kan òru ní kọ́ọ̀lù kan wọlé hello hello ẹ̀jọ̀ sẹ́yìn ni eh, bàbá pípẹ́à bẹ́ẹ̀ ni èmi ní ìtùtọ̀ wọ́n ní kílẹ̀ bá ti mọ́kẹ́ yọjú àwọn kan ló júwe ní fún wa o jọ̀mọ́ ibi iṣẹ́ bá pèsè yẹn ibi tí ó ti mọ̀ sí mílíọ̀nù àtòrú àtọ̀sán ọlọ́run bá tọ́rẹ̀ nínú ọlọ́run o náà ni wípé gbogbo òru fi mí ni ọlọ́run òun kí níbi yóò dúró ọrẹ kan lọ́ta sílẹ̀ fi mọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala àtòrú àtọ̀sán ní tọ́rẹ̀ ma anfaqa arábìnrin fẹ́yìn ò kí èsì mi láti gbàgbé ọlọ́wọ́n bá ti dá sánmà àti ilẹ̀ ẹ̀wọ̀ rẹ̀ ti ń ta lákìgbà náà fàínà ò lám yàgò máa fi ẹni rè bẹ́ẹ̀ sì ni ti ń bẹ lọ́wọ́ ọ̀tún ọlọ́wọ́n bá tọ́lọ́hún kó sọ́wọ́ ní ọrẹ kò dínkù láti gbà náà kò dínkù ó ń pèlé pèsè ni kọ́ọ̀lá wà alóṣogbo alẹ́mìnà aláàdàṣí ọlọ́mọba orí omi lọ́lọ́mgbélé o wà fi yẹ́dìdì ókọ́ alkọ́p yọrùfà wà yóò ní ọwọ́ ọlọ́mọba kejì ọlọ́mọba máa ń fèyàn dára ó ń fèyàn òfin dára ó lè dì lẹ́nu fẹ́lùmí ó lè làá fẹ́lùmí ó lè ní tẹ́lẹ̀ bí ọ̀gá kò lè ní kí mi ò wálẹ̀ yẹ fàáyì máa yẹ sọ ọba ṣe yóò wù lọ́lọ́ kọ́lọ̀ ń kó dára tí ó máa tún máa wà nù fún wa. kọ́lẹ̀ yẹ kúrò lọ́wọ́ tààlà nínú ẹgbà wa èyí tí alimami Bukhari wa Muslim táwọn gbà wá wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó sọ pé ọlọ́run sọ pé anfik òun fi kalẹ̀ ìwọ ọmọ anabi Adam làwọ́ làwọ́ kéèyàn náà ó lè làwọ́ sọ torí pé alìjẹ̀zá min jinsil amal ẹ̀san tọ́lọ̀ máa fún kó wá níbàámu sí ń tá a ṣe náà láti máa gbẹ̀sẹ̀ ọ̀fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run fáwọn èèyàn rí gbà lọ́dọ̀ tiẹ̀ náà kódà nínú téèyàn mọ́ fi ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run òun náà ní pé ọlọ́run wọlá pé èmi náà mò ń tiraka ni ṣùgbọ́n mo ṣe fọmọlà kejì ọlọ́run ṣe fẹ́ mi náà nínú àdó àti máa ń báyìí torípa náà sallallahu alaihi wasallam ọlọ́run ọba ó sọ fún wa wípé à ń fi ó ń fi kalẹ̀ ìwọ náà ná sójú ọ̀nà ọlọ́run kọ̀ wá wù nítorí ọlọ́run ṣe fún wa náà so nínú ọ̀nà tí ọlọ́run fi ma ń gbà yàrí jù kí èèyàn nínú fi ma ń kòtókòtó kúrò ní ayé yàn kíyàn má jà bó ti wulẹ̀ kó ma kíyàn yàwọ́ bó ti wulẹ̀ kó ma kíyàn má lámójú kúrò ẹ ká fi nǹkan kan ẹ ká fi kíyèsí ẹ máa wo àwọn ọmọ nílẹ̀ haúsá tí haúsá bá ń ta ìrèké tó ń kì í lọ nínú wíwá rẹ̀ tó bá fẹ́ rà lọ́wọ́ rẹ̀ tó bá níye kan báyìí ló fẹ́ dà tó bá níye tí mo nílé lé tó bá ní àlùbáríkà ló àlùbáríkà fẹ́ ìgbésẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ó lè ní kó máa mẹ́rin kó san ètò òun náà kódà àgbà mi ò lè gbé fún ọ ń bẹ̀ pé kò mú ẹ sì wá gbogbo ibi táwa wà yìí ọlọ́run fà àlùbáríkà sí kò sí nínú ọjà tí wọn ara o yọ gbà lágbàlé kódà yìí lọ ní ìdíyàwó ẹ wá máa fi àlùbáríkà ọjà méjèèjì ẹgbẹ́sẹ̀ gbàrà ewu làlùbáríkà ọlọ́run máa wọ̀ bẹ́ẹ̀ sókè yìí wọn láwọn kúrò kì í ṣe wípé ọjà ẹ̀kan náà kì ṣe pé orí ẹ̀kan náà ló ti rí gbogbo èrè ayé èyàn máa yọ fara wọn náà ìdí nìtí àná sallallahu alaihi wa sallam tọ́lọ̀ ń sọ pé ẹ̀yàn máa nábi Adam ẹ̀yàwó ẹ̀láàánú lójú ẹ jẹ́ pé àwọn èèyàn náà tó bá gbé bùkátà wà bá yín bẹ́ẹ̀ bá ṣe lágbára ma àbí ọba ṣe lágbára tó ọlọ́run kúkú rí ó mọ tí wọn náà fẹ́ tí wọn náà bá ti dé ìrànwọ́ nínú àwọn ìdààyà hàrí àáyá òun náà ní wípé ìwà ahun èèyàn fi máa ń dènà orí mọ́ra rẹ̀ bọ́kùnrin bá láhùn ó fi dènà orí mọ́ra rẹ̀ bóbìnrin bá láhùn ó fi dènà orí mọ́ra rẹ̀ ọkùnrin tiẹ̀ wá tún là díẹ̀ níbi ìwà ahun àwọn obìnrin wọ́n wọ́pọ̀ àwọn tó láhùn pọ̀ nínú àwọn obìnrin lóbi jẹ́ pé ẹ̀ mọ̀ ẹ́ láwọn obìnrin ó tẹ́ wọn lọ́rùn ká lọ bá ọkùnrin láti béèrè ìrànlọ́wọ́ ju ká lọ bó obìnrin ẹgbẹ́ wọn lọ ọ̀tọ̀ wọn lọ́nà àbú ẹ̀dàkùn ìfẹ́ ìlú tí kò sí ẹ̀dàkùn má bínú látàná àwọn àtọ́mọ àwọn orí ìkẹjẹ àbújù kọ́ bá kọ̀kọ̀tọ̀ ọ̀dà wọn tà fún ẹgbà ọlọ́wọ́ kùnrin lọ́wọ́ kí ló dé tí òfin lọ bá àwọn obìnrin ẹgbẹ́ kò nílè lọ bá wọn ìmọ̀ kọ́ má ṣe fún ìmọ̀ ṣe ẹ̀yẹ kọ́ má fi ṣe ẹlẹ́yà àbí fúdi ni ṣèdí yẹn tó fi jẹ́ wípé ìgbà tí ànábi sallallahu alaihi wa sallam tánàbí sọ pé àwọn obìnrin ni yóò wa fi ẹ máa ṣètọrẹ àná torí pé nínú tí máa ń láàyàn ọ̀kan nínú tí máa ń jẹ́ sábàbí téèyàn fi ní wọná ànáfàkọ́ téèyàn yàwọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ittaqu an-nara walaw bi shiqqi tamra òbíṣẹ́ ọlọ́wọ́ bá ní ó dọ̀wọ́ yín o ẹ ṣọ́ra fún tó lè gbé yín wọná ẹ ṣọ́ra fún ẹ mójútó ìtọrẹ àánú o kódà kó ṣe wípé ìlàjì èso dábínù lóye kán méjì tó fi ṣe sọ́dá kọ̀ ẹ mójútó Ramadan ló ń bọ̀ yìí kí ni ìpinnu rẹ̀ ní Ramadan at least ó yẹ kí n ṣe sọ́dá kọ̀ kódà bó ṣe dábínù kan báyìí àbá ẹbí sínú lọ owó kọ̀ọ̀ra kóńgò dábínù kan tó Ramadan ò tó dé kóńgò dàbínú kan sáàdì yìí ẹyọ ọjọ́ wà bẹ́ẹ̀ yóò jọgbọ̀n lọ àbí òní jọgbọ̀n lọ ẹyọ kan ilé ìṣọ́lọ́kọ̀ òsì mọ́ lówó nìkan ìmọ̀ràn nígbà míì náà ìtọ́sọ́nà náà nínú áyàtà àkà yìí lòdì sí kéèyàn nínú àwọn nǹkan tí sì máa ń sọ èèyàn dáhùn lásìkò tá a wà èèyàn ni ní tí èèyàn ó tí nǹkan téèyàn bá ti fẹ́ ṣe bá ti pọ̀ ju téèyàn ní lọ ní máa ń sọ yàrá àlàṣẹ́bẹ̀rẹ̀ nìfàá ó ní 15 million lọ́wọ́ 15 million ìwọ ló ní o ò jẹ́ gbèsè wọ́n wá ní ẹ̀dá sí tọ́lọ̀ àbẹ́nìkan wá bọ̀ òun ní bùkátà 100,000 ọwá sọ fún pé

ìtọ́pọ̀lọpọ̀ àwọn tó ní fi máa ń jẹ́ àwọn ẹ̀ project náà fi máa gbé síwájú ó sì máa pọ̀ jù tọ́bá títí ń parí ẹ̀yìn wọ́n tún bọ́ sí ní àdẹ́dọ̀ gbígbé wọ́n mọ̀ lákò sówó kò sówó lóòtọ́ bẹ̀ ní wọn ò ní ní ṣùgbọ́n wọ́n sì ní àmọ́ wọn ò nílé àwọn ẹ̀yẹn náà ń pè ní ẹrù ayé kọlọ́mbà subhanahu wa ta'ala ó sọ wá fẹ́ òun ti gbàgbé wípé 15 million tó sarajọ yẹn lágbára rẹ ló sarajọ ten million tó kù náà ọba tó lè rí sí million yẹn yóò ṣe é ẹjẹ́ ká pè sára ìwà ìwà kómọ̀dì kómọ̀dì kómọ̀dì rárá ìwà àwọn ló jẹ́lẹ̀ ó sì máa dènà oore bákan náà kẹ́lẹ̀ mi máa lérò wípé bóyá àwọn tó bá ti ní lọ́lọ́run kẹ́kàn ṣètọrẹ àánú àwa ní ọlọ́run exempt àwa rárá o lè yóò fi tó sáàtì ní sáàtì àmọ́ kúndùrà àlẹ́ ìrìnkú fẹ́lẹ̀ yóò fi ní máa sọ ẹni tó bá ní púpọ̀ kò ná púpọ̀ ẹni bá ní kékeré náà nínú kékeré nínú díẹ̀ náà wọ́n yà hùn ìwọ náà náà nínú kékeré tó díẹ̀ eléyìí ni àwọn ìdàráàjì tó ń bẹ nínú àyà ẹ̀dù lọ ìmọ̀kúlódà gúnlẹ̀ tẹ̀yìn ọlọ́run wọlé yẹn ti dẹ́n mẹ́kẹ́ sí rọ́mí ní ọmọ òǹtìlá ilé kàmí rọ́bí lọ́tọ́kọ̀ yá náà wọ́n kú fọ́ ọlọ́run kùránì ta sọ̀kalẹ̀ fún ìyá nẹ́sọ̀lá sọ́lá yìí báwọn kan ti ń bọ̀ tí wọ́n mọ̀nà látara rẹ̀ àwọn aláìgbàgbọ́ àwọn mùnàfíkì gbogbo ìgbà táwọn bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ tó yẹ kí kùránì ò ṣe lára wọn kì í ṣe o tògùrẹ́ ẹ̀nà ń wọ kúfọ̀ níṣẹ́ náà máa ń lékún ní kíkọ tọ́lọ́run bákan náà wọ kúfọ̀ wọn ó sì máa lékún ní gbígbẹ́rù gbọ́rí tọ́lọ́run àti ní kíkọ tọ́lọ́run wà alqayna baynahum al-adawata wal-baghdha'a ila yawm al-qiyamah ọlọ́run ṣe ra wọn aláìgbàgbọ́ àwọn mùnàfíkì èdè àìyedè àìgbọ́ra ẹni yé kò ní tán láàrin wọn láíláí qala Ibrahim an-Nakhai al-Imam Ibrahim an-Nakhai wọ́n ní وألقينا بينهم العداوة والبغضاء الخصومات والجدل في الدين هناك إدعاء àìgbọ́ra-ẹni-yé nínú ẹ̀sìn kò ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ yìí gbogbo bàtà bá ti ń fìfẹ́ sí wá kọ́sí àwọn Yahudi àwọn nǹkan tọ́lọ̀ ní yóò máa ṣẹlẹ̀ sí wọn yóò máa ṣẹlẹ̀ sáwa náà ẹjẹ́ àwọ àwùjọ àwa mùsùlùmí lé ẹwọ àwùjọ àwọn àfà òní ìjà ọ̀la abúrò ẹni ọ̀túnla àtìrẹ ẹni mọ́lé kíkẹ́ kákìlẹ̀ sára ṣé kìí ṣe tí ń kọ́sí àwọn Yahudi báyìí nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pàkíyèsí wa pé tá a bá gbàgbọ́ yé ju ẹnu ọ̀rọ̀ ọlọ́run tí a bá lò ó tó sì nípa dáadáa ní ògbésí ayé wa ní tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn Yahudi tó bá gbọ́rọ̀ ọlọ́run ọba alukur'an tó ṣe wípé àwọn kan gbọ́ ó tọ́ wọn sọ́nà táwọn bá ti ń gbọ́ alukùránì yẹn ọlọ́wọ́ bá ní kùránì tí wọ́n ń gbọ́ yẹn wàláyẹsì jẹ́nà kẹfìrọ̀ nínú ma ń zila ilẹ̀ kanu rọ́bìka tókùyánu wà kúfà ọ̀gọ̀rọ̀ àwọn ìyàwó níwọ̀nyí gbígbọ́ kùránì wọn tó bá ń gbọ́ kàkà tó kó yẹ kó lé wọn kún ní imán yóò máa lé wọn kún ní tókùyánu ìgbẹ́rùbárí wà kúfà àti àìmọ̀ọ́rẹ́ sọ́lọ̀ afọ́ Ibrahim an-Nakha'i wọ́n wá túmọ̀ tògòyánà wà kúfúrán wọ́n túmọ̀ rẹ̀ sí al-khusumat wal-jidal ìdí ìjà ìyàn nínú ẹ̀sìn ẹjẹ́ ká wọ́n àpláì ọ̀rọ̀ yìí tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí ẹ̀rì pé ti ṣẹlẹ̀ náà nìyẹn ajẹ́ pé rẹ̀ náà ni pé ká padà sínú al-Qur'an káfà kọ̀ọ̀kan ti gbẹ̀ẹ́nú al àfi bí ẹni pé kò tiẹ̀ sí àlàáfù kálámójúkúrò bẹ́ẹ̀ ni pé kò sínú kùránì bẹ́ẹ̀ ni pé kò sínú kùránì wàkúlù lè ná sí hùsùnà ká sọ̀rọ̀ dáadáa nípa ọmọ ìyá wa bẹ́ẹ̀ ni pé kò sínú kùránì mà bẹ́ẹ̀ ni pé kò sínú alukùránì pé wà látẹ̀jẹ̀ sọ́sù bẹ́ẹ̀ ni pé kò sínú alukùránì mà bẹ́ẹ̀ ni pé kò sínú alukùránì wà láyé tẹ́ báàdùkùn báàdọ̀ ẹ̀ má sọ̀rọ̀ ọmọ làkejì láyé dálẹ́yìn bẹ́ẹ̀ ni pé kò sínú alukùránì mà gbogbo ògbà tí gbogbo àwọn tán bá pàpè mọ́ra ẹ̀sìn tán pàpè mọ́ra súnà tán pàpè mọ́ra alukur'an tí wọn bá ti lo tí wọn ń sọ lẹ́nu yẹn má ǹjẹ́ mọ̀rí láàrin wọn náà ní alùpùsùmáàdì pọ̀lìtìkà àlùfẹ́kì gẹ́gbọ́ ìṣẹ̀lẹ̀ sáwọn àlèfò ṣòyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn àáyà tá bá ń kà ní alukur'an tí bá ń tọ́ka sáwọn Yahudi àwọn Yahudi lókùrú gbà táwọn náà bá kí ń ṣe bí àwọn Yahudi yẹn náà ní nǹkan yóò ṣẹlẹ̀ sáwọn náà nǹkan yẹn yóò ṣẹlẹ̀ sáwọn náà torí parí Yahudi haɗe umma àwọn wọlé àwọn Yahudi umma na Nasara haɗe umma n'i túmọ̀ sí pé lókùrú gbà tí àwọn àlùmọ̀ yìí náà tá a bá ti ń àwọn Yahudi tá a àwọn tí ọlọ́run fi gbé wọn gégùn yẹn pé yóò máa ṣẹlẹ̀ láàrin wọn kí ló kílàwà náà nílé yìí alkhusumat waljidal tarwij alkhusumat bayna alulama tarwij alakba alkhusumat bayna alulama àwọn tí ń tẹ̀lé àfáà kọ̀ọ̀kan ìsìdùnú tí wọ́n ni wípé káwọn afọ ọmọ forígbárí ìdùnnú tí wọ́n jẹ́ làwọn afọ àgùsọ wípé wailun lil ulama min al atba wailun lil ulama min al atba ẹgbẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ tí ò kí sára nípa àwọn tó ń tẹ̀lé mélòó mélòó ni afọ àmì tí ọmọ kankan àwọn tó ń tẹ̀lé ní ìgbò àbàbò ẹ̀gbọ́n

بينهم العداوة والبغضاء إلى يوم القيامة الإمام إبراهيم النقعي عليه رحمة الله ونقال الخصومان والجدال في الدين ونتمامي بالإجاه gbogbo pa gbogbo bùlẹ́sẹ̀ nínú ẹ̀sìn ìdí ọlọ́run fi ṣe ìdí àjẹ fáwọn ìyàwó tòlókùrú gbàtà wọn náà bá ń kọ́ṣe wọn ibi Allah subhanahu wa ta'ala kó mọ́ bẹ́ẹ̀ ṣàánú wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ọlọ́ni gbogbo gbà tí àwọn Yahudi tí wọ́n bá ti ń dáná ogun iná ọ̀tẹ̀ tí wọ́n fẹ́ kẹ́yìn mùmí ní kẹ́ kó sínú ẹ̀ àti fa Allah ọlọ́run máa pa nínú ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé kò sí bá a ti fẹ́ ṣe tó kásàmọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ni tiwa ìyẹn àjọ ṣe ṣáà nípa ìtì àwọn Yahudi ẹ̀yìn kí n tó kullama awqadu an-nar al-harb asfar ṣebí ń ta bá rí láàmà ń tààrí gbọ́ àfikàjù ọ̀mọ́tọ́lọ́ kọ́lọ̀ ń kó máa pa iná ọ̀tẹ̀ táwọn ọ̀tá islam tí wọ́n ń dá fún islam àti gbogbo mùsùlùmí lágbàáyé àdéhùn tó ọlọ́run ni ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú táwọn náà bá di ẹ̀sìn wa mú ọlọ́run ní kullama awqadu naran lil harbi atfa'aha Allah gbogbo ìgbà táwọn aláìgbàgbọ́ wọn ni tí wọ́n bá ti ń da iná ọ̀tẹ̀ iná ìparun fún ẹ̀yin mùmìnì ọlọ́run ní mo ti ṣetán láti máa pa iná náà ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé ìjáwá náà dúró tọ́lọ́run ọlọ́run wa antumul a'launa in kuntum mu'minin ẹ̀yin lẹ́yìn máa lékè ṣùgbọ́n pẹ̀lú mẹ́jọ mú pé lẹ́yìn náà bá dúró sí gbàgbọ́ ni afa ibnu kathir wa ni kullama aqadu asbaban yakidunaka biha gbogbo tí wọ́n bá ń pèsè pèrò láti déètè síre ànábì wa kullama abramu umuran yu'aribunaka biha gbogbo ìgbà tí wọ́n bá ti ń fẹnu kò lérí àti gbógun ti rẹ̀ àmẹ́sọ́lá àlọ́sẹ́lẹ̀ lórí àti gbógun ti Islam àtàwọn mùsùlùmí àtọ́là àlọ́à ọlọ́run ọba yóò fọ ìgbà yẹn ga wọn ọlọ́run fọ̀dà wàrọ̀ dàkẹ́ ìdá ohun àlẹ́yìn gbogbo ète wọn yẹn ọlọ́run dà lé wọn lérí wàhálà kọ̀ọ̀mọ́kùrùhùn àṣẹyìíbo bèèrè gbogbo èdè ebú yẹn yóò padà sí ẹni padà sọ́dọ̀ wọn àdéhùn tọ́lá ni wọláhu láàyò fífò mùsùlùmí nítorí pé ọlọ́wọ́n bá jẹ́ ọlá rẹ̀ yá ọlọ́wọ́n bá kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùpilẹ̀ jẹ́ tó áyà yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run ní kó ti mímọ̀ fún wa nù áyà tí a sún yìí pé awa mùmìnì ẹ jẹ́ ma òfin Allah subhanahu wa ta'ala níbi ká lo ti bẹnu alukur'an níbi ká ibẹ̀ ni àṣeyọrí wà ibẹ̀ ni ìjọ kan wà ṣùgbọ́n níbi pé ń ké ká má lò alọ́màké òní àbáwọn afọ ẹlòmí ìdùnnú rẹ̀ omi tó káwọn afá ọmọ ìdùnnú tẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò bẹ́ẹ̀ ẹ̀yin nu ọlọ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń da sùfúfù ulama ulama ìsúnà ẹ̀yin tẹ́ ń da àwùjọ àwọn àfáà súnà tẹ́ ń dàrú nínú ẹ̀yin tó ṣe wípé àkíní kan bá tí o bọ́ lé kéwù ńlọpọlọpọ. ẹlòmí lọ so a fáà kan nítorí wípé ọkùnrìrà fáà mi ló wà lọ so afaa fáà yìí ó ti mọ̀kẹ́ tó ń bá sọ̀rọ̀ fáàfá ìyẹn ọ̀rọ̀ òun nítumọ̀ yóò wà lọ máa lo ahọ́n àfá mi kò ní sọ dáadáa àfá ẹ̀sìn gbọ́n tó sọ ni yóò fẹ́kẹ́ ni ó ma na ilé ẹ̀ nípa san ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn méjèèjì kò láàrin ṣùgbọ́n ní ọ̀lọ́ máa lò nítorí pé òun wulẹ̀ kórìíra àfa ìbẹ̀ gbogbo ẹ̀yin dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀yin àtibá tẹ́ǹtẹ̀ láwọn afa ẹ̀yin nu ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run kọ́mọ́ṣẹ́ kí ìsáwùjọ àwọn mùsùlùmí o pàápàá jùlọ àwọn afa súnà ọlọ́run ọba kọ́bọ̀ wa lè ṣe tọ́ọ̀nù kọ́bọ̀ wa lè jìnà kó jẹ́ kí ẹnu wọ́n kò lórí dáadáa ẹ̀sìn àti súnà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam insha Allah ta'ala lórí àyà yìí ibẹ̀ láti dá tafsir dúró tó bá di ìjókòó tí ń bọ̀ a máa sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àwẹ̀ Ramadan insha Allah ta'ala kó lè máa jẹ́ ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan so tafsir ibi tá a bá dé àdàdúró yòókù tún di ẹ̀yìn Ramadan tafsir táwọn máa ṣe àwọn àyà tó ní ṣe pẹ̀lú Ramadan tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ àwẹ̀ Ramadan láti lè jẹ́ ká máa ní ìfura mọ̀ pé Ramadan ti ń wọlé láti lè jẹ́ ká lè máa palẹ̀ mọ́ fún Ramadan torí pé àwọn ìdájọ́ mi ń bẹ tọpọlọpọ wa a mọ̀ ṣùgbọ́n àti gbàgbé tábà wọnú rọmọdọ́ọ̀nù a lè ṣàṣìṣe a lè mọ̀ràn sí má ṣùgbọ́n káàkiri ìmọ̀ ara wa létí ká lè ní ìpalẹ̀mọ́ èyí tó nítumọ̀ fún oṣù rọmọdọ́ọ̀nù àti Allah subhanahu wa ta'ala Allahumma ballighna rọmọdọ́ọ̀nù fàálìmínà ọ̀hánìmí ọlọ́run tí rọmọdọ́ọ̀nù kò bá wà láyé o lẹ́ni برحمتك يا أرحم الراحمين kí a tó ka ìbéèrè kan tó ní ìbéèrè kan béèrè lánàá iṣẹ́ mẹ́sàlásí wa abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ̀ kún wa lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ kó bá ní owó tá a ní bùkátà sí láti fi ṣe sólà tá a fẹ́ ṣe mo gbọ́ wípé tá a bá rí one point five million báyìí yóò yóò parí iṣẹ́ náà ṣe ń pa alá ní bùkátà sí five million níta ti nílẹ̀ ó ti tó bíi three point five pẹ̀lú àwọn nǹkan tá a ṣe rà tó tá a bá rí one point five million pẹ̀lú ògbó ọlọ́run yóò parí iṣẹ́ náà ó wù wá abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá a jókòó dá sọ́ọ̀nù ká lo ìmọ́lẹ̀ súnà yẹn ká fi bẹ̀rẹ̀ rọmọdọ́nù kó má jẹ́ gbọ́dọ̀ abáńkì mu tàràwì lọ́wọ́ ewúrẹ́ ká kọlu jẹnẹrétọ̀ wáyà yọ gbogbo àwọn nǹkan wọ̀nyí afẹ́fẹ́ sin Allah subhanahu náà pàápàá jùlọ wa wa láti lè rí sí táàbá gbàgbé àṣàlàyé fún wa pé sọ́dákọ́tù jàríà sọ́dákọ́tù jàríà àmọ́ ilé ìta lè ṣe níbi two million ṣùgbọ́n àwọn afẹ́lẹ́ yìí tí ó tọ́jọ́ tí ó sì gbogbo àwọn nǹkan tá à ní bùkátà sí nínú mọ́sídì kò sí nǹkan tá à ń ṣe nínú mọ́sídì náà tó tá ń ṣe náà abẹ́ kó lò òní eléyìí fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́ bá fún nípa pa láti lè dájú ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣe ẹ̀kún ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ó bọ̀ wá láti rí àkáǹtì details masjid òun náà ní GT Bank zero five one nine nine three four four five nine zero five one nine nine three four four five nine. GC Bank Darus Sunnah Islamic Foundation Mosque kọlọ́wọ́n subhanahu wa ta'ala ó jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká ní ipa tó ní ìtumọ̀ ọmọ ya wa tí a ń gba ìtọrẹ àánú fún nípa àìlera ojú tó ń bá ọmọ ya wa náà fẹ́ra ní ìgbàgbọ́ àti ìpinnu pé pẹ̀lú ògbó ọlọ́run tí di ọ̀sẹ̀ àkọ́kọ́ sí nínú oṣù February náà ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ojú náà kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ dáadáa ìrìnà ọmọ ìyá wa náà padà kọ́lọ́wọ́n mọ́ṣẹ́ gba ìrìnà tẹ̀lé kọ̀ọ̀kan wa. owó tí à ń wá kò tí ì pé owó náà ò tí ì pé owó ń ti kú bíi six hundred thousand tí yóò fi pé abẹ́ Allah subhanahu wa ta'ala tí ó lu ẹnì kọ̀ọ̀kan wa náà ní sábàbí dáadáa rahmatulahi ya arhamar rahmin àkáǹtì tí a ń gba eléyìí náà sí first bank thirty sixty nine eighty sixteen twelve thirty sixty nine sixteen twelve first bank ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mọ́ṣẹ́ fún ọmọ ìyàwó náà ní àlàáfíà ó sì

àásùré dáhùn rẹ̀ kó tó di pé àásùré oníbèrè béèrè wípé nípa àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ mùsùlùmí gbọ́lápọ̀jú ẹ̀ tó jẹ́ bíkìlá àbí kápẹ́ńtà àjọsọ́jọ wáyé láàrin òun àti ẹni tí ó gbéṣẹ́ fún wípé àwọn nǹkan tí ó fẹ́ lò fún ìkọ́lé yóò ra blọọkù ni yóò ra sìmẹ́ǹtì ni iye báyìí òní yóò náà ẹni tó sì gbéṣẹ́ fún ó sì san owó náà iye tó san ó sọ sínú àkáǹtì bákan náà owó tí wọ́n fi kó gbogbo àwọn materials yẹn wá sí five ẹni yẹn náà ó tún san. wọ́n ní ìjẹ́ kápẹ́ńtà àbí bricklayer tó wá lẹ́tọ̀ọ́ kó tún wá fi kún lápèjúwe ní ti gbogbo nǹkan tán fẹ́ rà 5000 ni wọ́n ń ta nǹkan kan yóò pè ní 5800 yóò fi 800 yóò wá sí owó lé ní gbogbo nǹkan yẹn lẹ́yìn ìgbà náà yóò tún gba owó sẹ́ ǹjẹ́ nǹkan yẹn tó lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ tó bá ti pé kápẹ́ńtà àbí bíkìlì àyẹn owó ara rẹ̀ ló lọ fẹ́ra gbogbo màtíríàtì yẹn tó wá tà fún oníṣẹ́ ó lè fowó lé ìrúgbé bísínẹ́sì ló náà ṣùgbọ́n tó bá jẹ́ pé owó ẹni tó níṣẹ́ náà lẹ́fẹ́ bá fẹ́ra gbogbo nǹkan yẹn ẹ̀ tó gbọ́dọ̀ fowó kù mọ́ ó lè máa jèrè lórí òwò lówó àmọ́ tó bá ṣe wípé èlò ní ó parí ilé yìí kankan iye tìmẹ́ǹtì báyìí la nídìí ẹ̀mọ́wọ́rí màá sọ̀pláì gbogbo ẹ̀ ẹ̀ sanwó ẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ tó bá kún lọ́sọ̀ fúláì ó lè fi owó yẹ gẹ́gẹ́ bí prọfìtì tiẹ̀ náà àmọ́ tó bá jẹ́ pé ẹni tó níṣẹ́ òun lọ san owó kódà tó fi dórí transportation òun ló san gbogbo ẹ̀ ó tún gbúdọ̀ fi owó kún owó materials yẹn mọ́ tí ẹ ní owó workmanship tó fẹ́ gbà ní ẹni tẹ̀ owó iṣẹ́ òun ni kò sí kò gbà àwọn èèyàn tó wá gbé tẹ́ fáwọn oníṣẹ́ náà nígbà míì wọ́n máa ń sàbòsí ìwọ tó rọ̀ ọ́ lọ́rùn láti lè ná almost ten million fún material tó ikú ẹ̀ka tí wọ́n béèrè báyìí ló ká fún ten million ẹni tó wá fẹ́ ṣiṣẹ́ bricklayer àbí carpenter tí ó ṣiṣẹ́ ó wá sọ pé owó iṣẹ́ tòun o five hundred thousand lówó iṣẹ́ o wọ́n wá sọ pé gbogbo ìlọ́wọ́ five hundred thousand ó ti pọ̀jù 200 ní fún ọ 200 ṣe ìdí fún ọ ní ẹni o ọ̀dà alákòóso ni wọ́n ìwọ ló jẹ́ kó máa háàtì owó mọ́ owó màtíríà ẹ wà lóníṣẹ́ ọwọ́ mi yóò lè kó lè kódà bẹ́ẹ̀ fún lọ́dẹ́ táwọn torí pé ó ti mọ ibi tí ó sì lọ yọ yọ padà yọ ju five hundred gan yọ yóò jù ẹ so onílé ní lọ́wọ́ àlejò bìsọ̀ ìwọ́n tó lè transfer ten million lẹ́ẹ̀kan èló ní five hundred thousand tó wà fún ẹni tí ó ṣiṣẹ́ yẹn àwọn èèyàn ò ní fẹ́ kí oníṣẹ́ ọwọ́ jèrè wọn ò ní fẹ́ kó là látara àwọn nǹkan wọ̀nyí ìta bá ti ń sọ sọ́tún ẹ̀dá máa sọ sóṣè o ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹ́jẹ́ fún oníṣẹ́ ọwọ́ náà làmọ́ kọ wọn lólè oníṣẹ́ ọwọ́ sì ní orí bíbí oṣù mẹ́fà tó ti jókòó lé tí ò ríṣẹ́ kò ní sọ pé wọ́n gba two hundred bó tilẹ̀ yìí pé tí wọ́n dẹ̀ tiẹ̀ kò lè pè ṣùgbọ́n yóò rò pé tí bá ní ọmọ lọ́sì yìí níjọ́ láti orí mi ọ̀dà níbi màtíríà lọ́wọ́ ti lọ yọ wá yọ ju five hundred lọ tí wọ́n bá wá padà gbọ́ lẹ́yìn pé ah, màtíríà yẹn kò tó báyẹn yóò ní ah, àbáyọ wọn ṣe mi ṣùgbọ́n tó bá fún mi yìí tó béèrè gan àwọn náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ so bá a bá ti ń bá oníṣẹ́ ọwọ́ wí àwọn àti àgbẹ̀ṣẹ́ fún oníṣẹ́ ọwọ́ náà ẹ̀dá bá a sọ tọrọ ó pè ní five hundred thousand lọ́sọ̀ fún pé iye tí mo lágbára ìwọ oníṣẹ́ ọwọ́ tó bá pé ọ gbà kó o dẹ̀ sódodo tí ò bá ti pé ọ ní kò máa lọ ọlọ́run ó ṣètò dá débọ́ lọ gbé fáwọn tí ó bàbá jẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ yìí yóò padà padà sọ́dọ̀ rẹ̀ kí ọjà rẹ̀ wọ́n ó pé ju kọ́ mọ́ ti dàgbà lọ àwọn èèyàn kan bẹ tó bá sọ wọn pé 10.000 thousand wọ́n gbà kò sí bó ṣe dín yóò ní wàlẹ́ àfáwà lè jẹ́ mi lè gbà lẹ́gbà ten thousand torí pé mo mọ ní mo fẹ́ ṣe fún yín tí n bá lè gbà lẹ́gbà ten thousand ìtẹ́jú kọ́ mo fẹ́ ṣe fún yín ẹ̀yẹ lọ́gbọ́n fáwọn tí ó gbà ten thousand ṣùgbọ́n mi ò ten thousand mo dẹ̀ mọ́ tí mo fẹ́ ṣe èyí ń pé ó dà ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀dá ju kọ́ wá lọ gba three thousand wá lọ jàǹbá bíi twenty nínú kẹ́kẹ́ so ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run ọlọ́run bá lọ́wọ́ tí máa ń ṣe oríṣkò fún yàn tó sì máa ń fa sí iṣẹ́ èèyàn so wọ́n ní ká sọ eléyìí oníbẹ̀rẹ̀ yẹn ni pé káàdì sáìsì àwọn oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run ká má jì kú mọ́yán níbi iṣẹ́ ṣíṣe bákan náà àtúnrọ̀ gbogbo wa náà àwọn èèyàn kọ́ṣẹ́ mọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣiṣẹ́ plumbing work nísìn kẹ́ẹ̀ tó rí plumber ìkùmọ́ọ̀tù yọ̀bẹ̀ bọ́ sí tẹ́ ẹ bá sì rí ọwọ́ rẹ̀ ti kọjá ẹ má bínú mo tún níṣẹ́ kan nígbà mo tún níṣẹ́ kan kò lọ́mọṣẹ́ bọ́ọ̀lù ṣiṣẹ́ bíkìlẹ̀ yìí ní bẹ́ẹ̀ bíkìlà kẹ́ẹ̀ tó rí ẹ̀dá ẹ̀yìn ìjà àtàrà àwàjẹmọ́ àwọn èèyàn kọ́ṣẹ́ bẹ́ẹ̀ làá ti jẹun àfikọ́mọdé yahoo yahoo àbíká máa jìbì àbíká máa fi ọgbọ́n ète káfí máa gbowó lọ́wọ́ àwọn gbogbo àwọn nǹkan yẹn jẹ́ pàtàkì èsì ara wa àwọn èèyàn kọ́ṣẹ́ máa àwọn tí ń ṣiṣẹ́ ọwọ́ wọn tó nǹkan máa àdáwò ní o àdáwò gbá òní o ṣòkọ́lọ́wọ́ bá ṣọ́lá ẹ̀kọ́ṣẹ́ àánú wa àwọn èèyàn yìí tọrọ báárà òun làwọn èèyàn yẹ̀ láyò lè ìṣẹ̀lẹ̀ ká ṣẹlẹ̀ lánàá ẹnìkan mẹ́sẹ̀jì ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi kan ó lóun níbi 95,000 naira òun mọ́mọ́ mọ́mọ́ fẹ́ sọ torí kó ṣe é ṣe kẹ́ni ẹ̀ náà mẹ́sẹ̀jì wọn ó ní òun òun parí ní Islamic University ní Madina olùkọ́ òun jẹ́ Mustapha oníkódà nígbà tó ń parí òun ni pírẹsidẹ́ǹtì Nigeria Students Union ní daniel samia mo ní ọkùnrin kọ́kọ́ múra ṣùgbọ́n kò sọ yí mo fẹ́ ká kíyèsí kankan irú àwọn tó bẹ́ẹ̀ ṣe báyìí kò ní sọ orúkọ wọn Mustapha Mustapha kìnrin Mustapha yóò ti wò pé ẹnìkan bá jẹ́ Mustapha kò sọ déètì years òní náà òun ti wá jáde ti pẹ́ òun tí wọ́n ń lè láti lọ ọdún márùn-ún sẹ́yìn òun tàbí ṣe má pàá lọ́sùn òun ṣe dáadáa òun ò tí ìrà admission ọdún yìí wọ́n wá fún òun admission fún magistrate kò dẹ̀ sí kankan nínú gbogbo family bàbá òun nìkan ni mùsùlùmí ìjẹ́ ìsìláàmù yẹn gan náà kò jẹ́ sínú gbogbo family kan nífẹ̀ẹ́ bàbá òun tó gbé fámílì tó ẹgbẹ́ owó bí ṣe ń dè ṣùgbọ́n tọ́lọ̀pọ̀ṣẹ̀ àánú wa gbogbo dídè yẹn kò di àwa ìdókòtì láwọn kọ́ṣẹ̀ tẹ́tẹ́ yóò béèrè àwa ní àwọn pẹ́rẹ́ǹtì pẹ́rẹ́ǹtì wọn yìí olùkọ́ ló gba ìsáàmù gbogbo àwọn fámílì tó kù wọ́n dẹ́yẹ sí bàbá òun torí pé bàbá òun ò ṣe mùsùlùmí ìyá òun sì nígbà tí bàbá òun gba ìsáàmù ó háyà àwọn ẹlẹ́yàmẹ̀yà kò pẹ́ bàbá àwọn ti ṣaláìsí olùdarí láyé àti bàbá àwọn jáde láyé ẹlẹ́yàmẹ̀yà àwọn à ń sùkọ́ òní kò sí gbogbo àwọn fámílì tí ó lè ràn lọ́wọ́ náà torí àwọn ṣe Islam wọn ràn lọ́wọ́ iṣẹ́ ẹgbẹ́ sókè kàkà ṣe fi òun owó láti lọ ṣe àwọn ìdáàmù kan so from there àwọn dọ́kúmẹ́ntì kọ̀ọ̀kan tó wọ́n wọ́n lọ bí jẹ́ ń sọ̀rọ̀ ẹni sọ lárúbáwá tó stand gidi ni o tí èsè lárúbáwá kékeré o bí jẹ́ ń sọ ẹ̀rì tó lárúbáwá ilé ìjẹ́jú èyí tí ń kọ náà standard Arabic tẹ́ẹ̀fì ní doubt wípé olùkí oníṣàtò ó wá ní àwọn dọ́kúmẹ́ntì kọ̀ọ̀kan òun fẹ́ lọ ṣe pé òun fẹ́ lọ ṣàwó kankan wọ́n sáré ní twelve thousand tó wọ́n bá bẹ̀ rí ṣe lánàá yẹn tó wọ́n bá rí ṣe ọ̀pá yìí nígbè so kọ́rẹ̀ wáyé kó sẹ́ni ní twelve thousand ẹni ẹni òun lè sẹ́ni bí two hundred thousand jẹ́sí ṣùgbọ́n rò pé sọ̀rọ̀ yìí dẹ̀ jẹ́ ní ọgbà bóò lè yẹn ti parí jamiu àfìlànìyà tó dẹ̀ gúdù tó báyìí tó gbé jẹ́ bí tó kí ló mọ̀ sí tòmí sọ̀rọ̀ ọmọ pínlẹ̀ sí ni ọ́ ni ẹ̀yìn bàbá àwọn ti kú ààrẹ kò nítumọ̀ tí ọmọ ékeré lọ́jáde nígbàmẹ́ àfàmíà wú bàbá rẹ̀ ń bẹ láyé gan sóò ní ìdíkò dìpẹ́ǹdì bàbá yẹn ẹni wá sẹ́nu gbogbo àwọn ṣáàtìsì mo ti wá wò mo ní àkọ́kọ́ bí ilé èrè níbo ló ti gẹ̀ẹ́sì nọ́mbà rẹ̀ ó pè òun gẹ̀ẹ́sì nọ́mbà rẹ̀ true ẹnìkan ó dákọ̀ kó jẹ́ kí n pẹ́ ẹni yẹn mo wá pẹ́ ẹni yẹn nọ́mbà ẹni yẹn mo é ẹnìkan ẹ fún ní nọ́mbà èèyàn ó ní bẹ́ẹ̀ ni kí lọ́wọ́ aláwọ̀ ẹ̀yà àtẹni yẹn ni ah, pé ó sọ wípé àwọn fẹ́ ṣe rọmọdán lẹ́tọ̀ òun á nídìí nọ́mbà ẹni àwọn fẹ́ yìn fáìtì ẹni yẹn àmọ́ ah, ní ọlọ́run tí ń tàṣe pé ìtọ́ fi gba nọ́mbà yẹn lọ́wọ́ ìtọ́ fi gba lọ́wọ́ mo ní kì í ṣe tó mo wá the voice note i mean discussion yẹn ṣáàtìsì yẹn mo fọwọ́ dẹ̀ ní Saudi ní Madina ẹ bá wa wò ó ní yí ẹ̀ báyìí kò sí ẹ̀fí yí ẹ̀ ẹ wò ó àwọn wo ló ti jẹ́ president Nigerian student union wọ́n ní kò tiẹ̀ sẹ́ńtì jẹ́ mùsọ̀fà pé dẹ̀ kó sọ orúkọ yẹn pé kó dẹ̀ sọ yí ẹ̀ pé kò sẹ́ni kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ bó ti rẹ̀ kó mọ̀ so mo padà sí wá fún ẹni ẹni information pé kò sẹ́ni tí pé bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì kò sí ẹ̀gbáàmù kankan pẹ́pẹ́ ti masters tí ọ̀lọ́ ti lẹ́mbàsí pẹ́pẹ́ jámẹ́ àkàmíà o kò sí tó jọ bẹ́ẹ̀ àwọn tí máa ń ṣe exam òun ni àwọn tí wọ́n bá wà lọ́hùn náà parí first degree wọ́n ó ṣe exam fún màjèké àwọn wà lọ́hùn ṣùgbọ́n àwọn tó bá mú láti ta wọn kò dẹ̀ sí wípé tí ò bá ti ní five thousand yẹn ó ti bọ́ kò sí jọjọ bẹ́ẹ̀ bó o ṣe ní ìsìn ó tún bá mẹ́sì tó tún lè lọ tó ṣe pé ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ so ibi tí mo á ń lọ bẹ̀ ni pé ẹ wo bí lágbọ́n wá ṣe dán lẹ́nu in tó kọ yẹn náà standard Arabic fọ́ wa náà so ẹ jẹ́ ká kí ẹ sára ẹ̀yin òkúta ní sàrámàlẹ́kùn

our send wani may Allah provide for you amen mo rò pé kò tiẹ̀ o ó ti fọwọ́ ní kíni yẹn kí ewu ah, ah. may Allah provide for you ó ti sẹ́yìn ah, ah. ní ah mi ìfẹ́ blọ́ọ̀kì mo wá lọ wo èmi èyí mo status mo wá lọ wo status ẹ̀ gbogbo status àwọn àwòrán rẹ̀ ló gbé síbẹ̀ picture rẹ̀ àwọn guinea tó yẹ pé ọ̀pá kan guinea yẹn kò less than twenty thousand naira àwọn guinea tó ń lò títà ń yà oríṣiríṣi mo lókè ṣe ẹni débi ń pa àwọn ẹlẹ́hà òyìn ìbáyìí ìlànà ìlànà ìlànà ìlànà ìrọ̀jù so iṣẹ́ ń bẹ́ńlẹ̀ àwọn èèyàn òṣìṣẹ́ iṣẹ́ ń bẹ́ńlẹ̀ wọn ò kọ́ṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ náà ẹlòmíì bálabàlá bálabàlá èyí sì ń lọ bí ẹnu kọ́ṣẹ́ gan níjọ́ tó ti débẹ̀ yóò fẹ́ ṣe jọ̀gá lọ fóònù ọwọ́ ọmọ ẹṣẹ́ ó ju jọ̀gá ẹ̀ lọ à ń tara wá jẹ ibi tí wọ́n máa ń darí gbogbo ẹ̀ sí ẹni tí ò bá ti lè jalè wọ́n mọ̀ sí fáin bára. lóòótọ́ káná ojú ọ̀nà ọlọ́run dá o àmọ́ ẹ̀ tí bá ń di five barra bá mọ̀ ní irú ọmọ ìyá yẹn ń yìí mo tún fẹ́ tábà rẹ̀ dáadáa kéèyàn ọmọ ẹ̀ dáadáa kéèyàn lè sọ fáwọn èèyàn pé ẹni tún lè mẹ́sẹ̀jì yìí o kódà ó ju tó mẹ́sẹ̀jì mi nígbà tí mo wà ní láìpẹ́ ó كيف حالكم شيخنا من الحمد لله طيبين ọkàtí ẹni mẹsẹgì آه الحمد لله. òun ti ń gbìyànjú láti lè rí sí mi ti pẹ́ bóun ò bá rí kankan ní ojúmọ́ tòun ilé mi olóore ẹnu pé mo rẹ̀ tán ní alhamdulilah ẹ wo bó ti kí ẹ wo bó nǹkan yẹn ẹ lọ fún un láì àwọn kan yẹn kì í mú fún mi kankan tí n bá ti mọ̀ ọ́ rí ò lè dá mọ́là kí n máa lọ síbi àtàwọn ẹgbẹ́ àti àlámìlà ẹ̀yìn bàbá wa <laughs> mi mọ̀ ọ́ ẹni tí mo bá mọ̀ ló lè ṣe báyẹn tí ó lè túmọ̀ ṣùgbọ́n mi mọ̀ ọ́ rí kọ́ ọmọ ṣe ṣe pé nípa àjọ ń sùn àjọ ń jí ni olùjẹ mi nìkan náà náà náà ni wọ́n sọ náà ah, ah, ah, bó ṣe wá sọ nǹkan yẹn tó wá ní àà ní àfa ó sá sọ̀rọ̀ lọ pé ah, àwọn wá sí àǹtàǹfààní kàwá ó níbẹ̀ tí tó máa ń bò ń jẹ́ lè ní pé ǹjẹ́ àyè béèrè pé bò lẹ́yìn àfa bò lẹ́ ṣe ń lè kì í ṣe pé ń gba sálárì kì í ṣe pé ń gba ẹnìkì ẹ̀dẹ̀ ń ṣe wàhálà ẹ̀ ń ṣe gbogbo nǹkan báyìí kì í ní kankan nzọọdọ ìjàrẹ̀sọ́ lórí ìyẹn ni ó dàbí ọ̀sọ̀rọ̀ ni ah, ó dàbí ẹni pé ẹ̀sìn nàìjíríà èyí ò lọ́wọ́ àjọ mílíọ̀nù mi sọ ọkàn onílá nínú àdúrà yìí tẹ́ ń ṣe fún wa ọlọ́ngbà ọ̀ mi sọ ọkàn lókè mi ṣàdọ́ àwọn kan fún ọ abàlẹ̀ sọ wípé ẹgbẹ́ àdúrà gbà ọ wá ní òun nímọ̀ nípa owó kòkó tó bu àyà òun dẹ̀ láwọn oríṣiríṣi ìwé ẹ̀rí tó pọ̀ nípa owó kòkó yìí o ó ní opportunity ńlá kan wá yọ báyìí àwọn fẹ́ ra kókó bóun bá dẹ̀ ti ń rà báyìí àwọn ń gbé jáde kó nàìjíríà owó ti wà ńlẹ̀ everything ti wà ńlẹ̀ òun á wò wípé opportunity yí àwọn àǹfààní ló fẹ́ fi ṣe lórí ìjẹba kan ní ẹ̀mú wa tábàtì mú wa èrè rẹ̀ yẹn àtẹ̀rẹ́ tòun gan lẹ́yìn ìgbàtẹ́ bá mú èrè yìí tán èrè tòun náà owó tó wá da fọ́nà mẹ́ta ìdá méjì bẹ́ẹ̀ owó kò kẹ́ ìtẹ́jà wọn fà kò tí tó ń lè ṣe láti fi àwọn afá lọ. mo wá mo ìwà mi ìtọ́ kankan ó tún wá dùn ó tún fẹ́ǹdì sílẹ̀ ó tún fẹ́ǹdì mo wá ní ọlọ́wọ́ àtẹ́yìn lẹ́sàn na kún àkọ́bára kọ́lá ọ̀fẹ́ ọdún yá ọdún sọ èdè gidi kàkà mo wá mẹ́sẹ̀jì tẹ́ fẹ́ àwọn àfáà síwájú pé ẹ̀ ṣe síbẹ̀ tó jẹ́ pé nínú èrè yíyẹ sí mẹ́ta ní ẹ̀yìn yẹn náà kò àfihàn yìí lọ́wọ́ pẹ̀lú àníyàn tẹ̀ níyẹn ó ní ẹ gbogbo bá ti pọ̀ sí náà ní èrè yóò fi pọ̀ mo wá ní ìtọ́ àdọ̀ ni pé ẹ jẹ́ kí n padà sí nàìjíríà mo láwọn tí wọ́n mọ̀ nípa owó kòkó ẹ bá wọn sọ̀rọ̀ tẹ bá ti jọjọ sọ̀rọ̀ àwọn náà tún lè ní àwọn àìjíà míì mo jẹ́ mọ̀ pé ẹni ẹ̀yin náà mọ̀ nípa aláwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ nípa rẹ̀ the next thing tí màá rí lọ́kàn sẹ́ni message kí má bínú o pé láàyè tó ń fi ń pè mí ẹ̀mú lè pè sí kó má wọlé máa o àwọn oníṣù pẹ̀lú MTN pé òun ó máa tó ń bá ti tẹ́tí láàyè mi òun ó máa communicate mi ò gbọ́n ọ̀kan máa rí ẹ̀yìn tí mo sì ń sọ yìí lárúbáwá òdúró ní sísọ àti ní kíkọ ní sàmùlà sọlá bùtọ̀ wà láti ọlọ́run kó ṣe àdúrà o. وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله